down ó yá oh baby eh, oh baby eh, oh baby yeah. ẹ ti mọ̀ pé pepper dem gang ni wá lórí Orísun ah ah ẹ mọ̀ pé Orísun yìí náà ni bẹ́ẹ̀ ni àwa ni ah, ah lórí àṣà àti ṣe àwa lẹ máa bá ń bẹ̀ kẹ́hàn presenters tó yáyì tó yé kébù orí Orísun náà lẹ ti máa bá àwọn ètò tó <laughs> tó yáyì orí Orísun náà ni ẹ ti máa bá ẹ tún wá rí pé mo tún ṣe kí ni mo tún fi má dùn Yeah madu by Kiss Daniel mo tún fi ṣe jára fún yín as per say as e dey hot ya yeah, thank God it's Friday bẹ́ẹ̀ ni fún gbádùn yín náà nítorí kẹ́ bá lè gbádùn lèmi ṣe wà bí ó wá wọ́pọ̀ ọmọ olódúró ọmọ olóṣàprápra <laughs> ọmọ wo ni ọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀ ṣáká yìí Àyìnkẹ́ Kújọrẹ̀ ni mò ń jẹ́ bẹ́ẹ̀ ni ọmọ bíbí ni wọ́n ń dá ọkújọrẹ̀ a sọ̀rọ̀ fetefete small but mighty of Miliki Express kódẹ̀ bọ̀ loaded tó bá tún wá sọ pé irin ọmọ tó ń gbénu amóhùnmáwòrán fún òun mo lè bínú mi náà gbogbo á bínú náwó tán fún ẹ pé ah orúkọ kìmídé ó <laughs> kìmídé lédélédélédélé ẹ wo ètò yìí ètò ètò tẹ nífẹ̀ẹ́ sí jù lọ pẹ̀lú Àyìnkẹ́ Kújọrẹ̀ ó sì ń tẹ̀síwájú ẹ ti mọ̀ pé abala tá a wà yìí hmm, sáà tá a ti máa máa sọ entertainment news fún yín náà nìyẹn mo tún ti dì wá as usual ó ti yé yín tẹ́rù wèrè kọ́ o mo ti dìwà gbogbo ẹ̀yin tèmi rẹ kí ló ń ṣẹlẹ̀ ní industry nǹkan kan <laughs> nǹkan ṣe kí ni ìkọ́ńkọ́ ẹ jẹ́ kí n máa mú láti orí àgbà òṣèré màmá wa lọ́lá ìdíjẹ gbogbo aráyé pátápátápátá ló jáde ni wọ́n kí wọn àwa náà dẹ̀ ń kí wọn láti iléeṣẹ́ Orísun torí áá ah, ah, màmá dáadáa ni màmá wa lọ́lá ìdíjẹ wọ́n máa ń yẹ wá sí tó bá gbọ́rọ̀ Orísun wọn kò yan wa kéré rárá kí ló ṣẹlẹ̀ sí màmá wa lọ láì dìjẹ́ wọ́n ti di grandmother ẹ wọ́n ti di tẹ́lẹ̀ àmọ́ ọlọ́run tún wáá bùkún wọn sí pẹ̀lú ọmọ alálùbáríkà grandma yẹn ẹ mọ̀ ó sì ń tẹ̀síwájú gbogbo ọmọ wọn lọ́tún lọ́sì àwọn ọmọ wọn ni wọ́n bímọ àwọn ọmọ wọn dẹ̀ ń ṣe kí ni wọ́n bí happy ni wọ́n ń dùn pé àwọn ń pọ̀ sí i nínú ẹbí àgbà aládùúrà pẹ̀lú agbára ọlọ́run ẹ̀ ní dínkù o mo dẹ̀ tún gba aládùúrà lẹ́ẹ̀kan sí wípé gbogbo ojú tó wò mí tẹ́yìn náà ń wá oore ńlá tẹ́ ń wojú olúwa fún ọmọ láṣẹ ìdùmarè ọlọ́run máa ṣe fún yín ọlọ́run tó ṣe ti anna a ah, ah, kò tí kú ọlọ́run tó ṣe ti elizabeth ah, ó ṣì wà lórí ìtẹ́ ta ló wá sọ fún ẹ pé tiẹ̀ ò possible wo a possible ní àṣẹ ìdùmarè akí wa lọ láì dìjẹ́. Hmm ayọ̀ ló bá dé lórí entertainment news lẹ́nìí lórí Miliki Express a tún wá kí àǹtí wa dáadáa àǹtí wa rere tí wọ́n rẹwà tí wọ́n ti léèrè wa tẹ́ ẹ bá gbọ́ kò sọ́kọ́ ta ni mò ń sọ nínú àwọn kò sọ́kọ́ mò ń sọ nípa ṣọlá kò sọ́kọ́ ah ah ṣọlá kò sọ́kọ́ náà má tún bímọ tuntun ọlọ́run tún bùkún ìdílé ṣọlá kò sọ́kọ́ pẹ̀lú ọmọ mi ah ah ẹ̀yin náà ti mọ̀ pé ọ̀rọ̀ yìí ó tọpẹ́ abáṣọlá kò sọkọ náà yọ lágbára Ọlọ́run ọmọ yín adìrú àdìgbà gbogbo ẹ̀yin tẹ́dẹ̀ ń wò mí náà ń sáyè tó jẹ́ pé Ọlọ́run ti fi oore làǹtìlanti báyìí ó ti fi jíǹkẹ́ bí yín lágbára Ọlọ́run àwọn ọmọ yín ọmọ adìrú ọmọ àdìgbà wọn ò ní yàn kú mọ́ yín lójú ẹ̀yin tẹ́dẹ̀ ń wojú olúwa náà Ọlọ́run á ṣe fún yín láṣẹ Èdùmàrè mo ń tẹ̀síwájú ní abala entertainment news ṣaṣa dédé ni Davido jáde ọmọ bàbá olówó ṣẹlẹ̀ pé kò sára àti Davido kì í dáṣà <laughs> ó ní wípé òun fẹ́ go phoneless òun máa gó phoneless ìyẹn já sí wípé òun ò ní lo fóònù fóṣù kan ah, ah, gbogbo àwọn èèyàn wò pé kí ló ṣẹlẹ̀ no whatsapp no social media nothing ah, àwọn èèyàn wò pé kí ló lè fà tí Davido máa fi sọ pé òun fẹ́ go phoneless lóṣù kan àmọ́ Davido ti jáde báyìí ó ti ṣàlàyé fún wa ó ní kóun balẹ̀ focus ó ní álbọ̀mù òun bọ̀ nítorí ẹ̀yin olólùfẹ́ òun náà ni wípé òun ò fẹ́ distraction kankan rárá rárá tóun bá ń lo fóònù oh, oh, òun lè máa gbọ́ ti hé kóun máa gbọ́ ti bí àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí òun fẹ́ stay focus lórí new album òun torí ẹ̀ ni òun ṣe máa gan phoneless go what phoneless fún oṣù kan well èmi yóò pé Davido lè ṣèrú ẹ̀ ṣá like seriously ṣé mo lè go phoneless fún oṣù kan ṣá jẹ́ ń rò mo ṣì ń rò mo tún ṣì ń rò <laughs> mo ṣì ń rò lọ́wọ́lọ́wọ́ báyìí ah ah ok mo ṣì ń rò ẹ máa bá mi ká lọ mo ń tẹ̀síwájú ní abala entertainment news gbogbo ẹ̀yin tèmi nílé kí ló ṣẹlẹ̀ ọmọtọ́lá jọládé ẹ̀kẹ́hìndé tá a bá ń sọ̀rọ̀ obìnrin tó yáyì tó dúró re ẹ eh, ẹ eh, ẹ ti mọ̀ pé ẹ lè fọwọ́ rọ́ ọmọtọ́lá sẹ́yìn kí lọmọtọ́lá sọ ó jáde ó pariwo wípé ìlú wa nàìjíríà yìí àfi bí ọ̀ràn àpáàdì o lábẹ́ àwọn tó ń darí ẹ̀ ó wá direct yẹn tààrà sí ó ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà àti deputy wípé ókè àwọn èèyàn wá jáde kò ní síṣẹ́ oríṣiríṣi àwọn àmì wọn kàn ń pààyàn ṣeré lọ́lọ́kọ̀ òòjọ́ ọkọ̀ tẹ́ bá máa gbọ́ wọn máa sọ pé mistake like seriously ẹ̀ ń pààyàn ẹ̀dẹ̀ sọ pé by mistake ọmọ tó lọ́rọ̀ yẹn dùgbò ó jáde orí Twitter ló ti sọ wípé men ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà o tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi pè yín o President Buhari àti igbákejì wọn wípé ọlọ́run ló máa ṣe pé ẹ ṣe nàìjíríà yìí dáadáa rárá èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o ọmọtọ́lá jọládé kẹ́hìndé òun ló jáde lórí social media ni ó sọ ọ̀rọ̀ yìí ẹ̀yin náà ti mọ̀ pé thank God Friday bẹ́ẹ̀ ni lẹ́yìn entertainment news yìí mo fẹ́ ká tún lọ ṣe kí ni mo fẹ́ ká lọ jó sí eyín oríwo gan lẹ tún fẹ́ jó sí gangan báyìí lọ́wọ́lọ́wọ́ lórí Orísun ẹ lọ jó sí bank alert by p square yìí náà ti mọ̀ pé orin yẹn ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ àmọ́ tẹ́ bá ti jó sí dé màá wá sọ nínú ọ̀rọ̀ tó sọ tó pè mí tí mo láìkì jù tí p square <laughs> sọ nínú orin yẹn màá wá sọ fún yín tí a bá dé ẹ jẹ́ ká lọ gbọ́ bank alert by p square mo ń padà bọ̀ ọ̀fẹ́.